ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أكيرا pẹ̀lú kíkí إسلام islam eléyìí tàfi nígbè tó wa ètò yín ètò fíríyàbí ànúbùwà lónìí tó ń ṣe déédéé twenty ramadan allahu akbar tí ramadan ti pín sí méjì bá ti pín sí mẹ́ta àti sọ́mú dàkẹ́ tàbá yàrá ṣe ti mú náà ni tí ẹ bá sùn lónìí kọ́nà bàrí kó jẹ́ pé ní ká sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé òní tó ṣe twenty ramadan tó ń ṣe ọjọ́ monday a tó ń pàdé níbi ètò yín ètò wa ètò fíríyàbí ànúbùwà eléyìí tí ń wo afẹ́fẹ́ nínú iléeṣẹ́ rédíò SBS lẹ́tọ̀ kalẹ̀ sí ìlú Ìlọrin èyí tí a ń bá àwọn olùmọ̀ ọlọ́kọ̀ọ́jọ̀ kan pàdé ń bẹ̀ tá a ti mú mi àmì sẹ́mi ọ̀rọ̀ ọlọ́run àtàwọn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam lónìí a tún gbé àwọn afáwa wá àwọn fadilatu sheikh Ibrahim bin Yusuf badmus alákẹ́wà sálámà sáwọn jẹ́mọ́. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ohun àwọn afáwa ni ti gbọ́yìn àwọn ni chief imam dawud hadith central mosque tó wà ní sanusewu street ní ìsàlẹ̀ kókó ní ọjà gbọ́wọ́ àbí ní ìlú lọ́rin Ah, sheikh ọlọ́run balẹ̀ kọ́ bá wa dúpẹ́ fún yín ah, ètùtẹ̀ bá ṣe ń jò ní ayé ní ẹ̀ parí ẹ̀ àfi tẹ́ bá ràn parí ẹ̀ torí tẹ́ ibi tẹ́ fi rí ẹ̀ gbá sí kò tí ì sọ síbi kankan ah. ọ̀rọ̀ náà nípa ìnífẹ̀ẹ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam alhamdulillah ẹ sàlàyé fún wa pẹ̀lú pé kánífẹ̀ẹ́ anábì ẹ̀sìn ọlọ́run ni tábà sí nífẹ̀ẹ́ ànábì ẹ̀wọ̀ wá sí inú alukoran àti súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe wá jẹ́sìn yìí a jẹ́ pé a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábì pẹ̀lú nítabà mújà láti inú àpò ara wa hmm. káwá ló la fi nífẹ̀ẹ́ ànábì tó péjọ sí ni ẹ̀sìn ọlọ́run sì rí àlè rí níbi kankan àfi inú koran àti súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀jẹ̀ kọ́ àyìn òyìnbó ẹ̀sìn jíkó yóò wá ń gbà wọn náà pé àwọn kan bẹ àpẹẹrẹ kan bẹ táàtì mọ̀ pé lẹ́yìn nífẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ mú àwọn eríṣiríṣi àwọn àpẹẹrẹ àtàwọn àmì táàpù máa wọ̀pẹ́ léyìí ó nífẹ̀ẹ́ àlẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tọ́yì but inú tí a ní kẹbà sọ́njọ́ náà ni pé kí ni ojú sí Islam fi wo àwọn tó ń ṣe àṣejù pẹ̀lú nífẹ̀ẹ́ àlẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn tó ń ṣe àṣe ètò pẹ̀lú àlẹ́bí sallallahu alayhi wa sallam ojú wo ni Islam fi wò káwọn náà ń pàkó mọ́ra fáwọn nífẹ̀ẹ́ ànábì àmáṣe jù ni a sì ráhùn sọ pé wọ́n ń pàkó mọ́ra fáwọn nífẹ̀ẹ́ àmáṣe tó ni wọ́n ń ṣe wọn ò nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ojú wo ni Islam fi wo àwọn ẹ̀fẹ́ fẹ́ bá wa parí ọ̀rọ̀ wọn síbẹ̀ lónìí àwọn yẹn sì àwọn yẹn sọ ń gbà wọn pé àwọn fẹ́ pè yín àwọn nídìí béèrè tí wọ́n kàn dálẹ̀ ni àwọn ò rí béèrè béèrè wọn láwọn tó fẹ́ ní àwọn béèrè على خير خلق الله نبينا وقدوتنا وأسوتنا وحبيبنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سار على نهجهم واقتفى آثارهم إلى يوم الدين لكن سي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سيباتي أدعو كفو الله سبحانه وتعالى وكاتي كفو أشواج النبي محمد صلى الله عليه وسلم àǹdí ọlọ́run bá lè kíọ́lá nínú ọláàrẹ àti àánú rẹ̀ àṣẹ́kọ̀bọ̀ ìkẹ́ rẹ̀ àtòrí ajẹ́jẹ́ tán rẹ̀ kó bá wọn bá wọn sọ̀hábà tó gba àwọn ẹni rẹ̀ tán wà lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam látànà tó fi dòní tí ó fi dijọ́ gbé dàlùkìyàmà àbẹ̀lọ́run bá lè kíọ́lá kó mọ́tà fi ẹnì kọ̀ọ̀kan wa náà lè pa bá wọn. àlẹ́ ìgbà náà a kí àwọn sheikh wa dr Khalil bin Ahmad Shagaya al so wọn ní méjèèjì náà ni àti maka àti madina kọlọ́n kí ó bá wa sàlékún okun ara sàláfíà fún àwọn sheikh wa so wọn sì darí ìrìn àjò láìpẹ́ ibi aago mẹ́wàá àbọ̀ ni wọ́n dé látọ̀sùn látara pé wọ́n bá ṣe tọ́lọ́wọ́n bá àdékẹ́ ọlá lọ so síbẹ̀síbẹ̀ náà wọn ò tún kọ́lẹ̀ ìpè eléyìí náà tún tẹ̀síwájú pẹ̀lú ẹni abẹ́lẹ́wọ̀n bá àdékẹ́ ọlá àlékún àláfíà kò ń sábà wá ṣe fún yín kó bá fẹsẹ̀ yín múlẹ̀ sísìn lórí ìlànà nàbí wa Muhammad sallallahu alayhi sọ ní ọ̀sẹ̀ tó kọjá gẹ́gẹ́ bí àwọn sheikh wa ti ṣe ṣàlàyé síwájú a sọ̀rọ̀ nípa ìfẹ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àti kí ni àwọn àpẹẹrẹ tá a fi máa mọ̀ pé èèyàn nífẹ̀ẹ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam sọ gẹ́gẹ́ bí a sọ fún wa pé ìfẹ́ ànábì ẹ̀sìn ni hmm. a sì mọ̀ pé kò sí nǹkan kan nínú agbọ́n ẹ̀sìn wa yìí tí hmm. ṣètánì ìlọlẹ̀ dóde èèyàn bẹ́ẹ̀ ó dóde wá ó dóde àwọn èèyàn ó ra àwọn ẹlòmíì mú bí àṣejù pé ẹ̀yin àṣejù lẹ́ẹ̀mọ́ ṣe ń tí hmm. ó sì ra míì mú níbi àṣetò sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí níbi ìfẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ ìgbà míì wà tó jẹ́ pé ìfẹ́ náà ni ó wà ń bẹ̀ lóòótọ́ sọ àmọ́ tí ìfẹ́ ò bá ti ní ìjánu pẹ̀lú pé qala Allahu qala mm. Rasul mm. yóò máa kọjá ibi tó yẹ kó dé. Mm. àbúkọ́ sì má débi tó yẹ kó dé. àbúkọ́ má débi tó yẹ kó dé. a rí i pé nígbà ayé anabi sallallahu alayhi a ní arákùnrin kan ó bá anabi sallallahu alayhi inú hadith abdullahi bin abbas radiyallahu anhu ni wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam pé masha allahu wa shi oní tọ́lọ̀mbá fẹ́ tí wà nábi náà sì fẹ́ mm, masha allahu wa shi tí tọ́lọ̀mbá fẹ́ tí wà nábi náà sì fẹ́ ah. ṣẹ̀dá bá wọ̀rọ̀ yìí nìsí mm. tí yẹn bá ní ká gbé e sí pé bá ti nífẹ̀ẹ́ anabi tó yóò sọ pé ah, kí a ló burú bẹ́ẹ̀ anabi ah, tó bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ kí lọ́lọ́wọ́ bá kí anabi sallallahu alayhi wa sọ fún anabi mm. ní ja'altani lillahi adla òfin wa fi mi ṣe òfin mi dọ́gba hmm. allah subhanahu wa ta'ala eh, hmm. ibòmí ó ní òfin mi ṣe gíní òfin mi ṣe orogún ọlọ́run ọba àdìsọ́lá anabi hmm. wa ni balkul masha allahu wahda anabi eh, sallallahu alayhi wa sallam ni máa sọ pé tọ́lọ́run ọba àdìsọ́lá nìkan bá fẹ́ so ibòmí anabi sallallahu alayhi wa sallam kọ pé kó lo summa hmm. shi'ta hmm. nítorí pé ìyàtọ̀ wà láàrin wáwò hmm. àti fa àti fúnmà. àwọn ọmọdé kí ó lábùmọ̀ yìí o. ẹ̀yà kùn lọ. a máa pe eléyìí tààrà kí ni eléyìí tààrà kí ni. nígbà tó bá lo wáwò tó fi ṣe ìtumọ̀ yìí náà ni pé dọ́gbandọ́gba ni wọ́n níbẹ̀ tó bá tẹ̀tún lo fa ó tún jìnnà síra wọn díẹ̀ so anabi wa ni fúnmà ni kó lo kó jìnnà gédégédé gẹ́gẹ́ ti báwọn nísìnyí so eléyìí túmọ̀ pé anabi gan nígbà ọjọ́ ayé anabi sallallahu alaihi wasallam anabi hmm. náà tako àwọn nǹkan tó lè máa súnmọ́ àṣejù nípa ìnífẹ̀ẹ́ anabi wa muhammad sallallahu alaihi wa alihi wasallam hmm. so àti asọ̀rọ̀ bákan náà sọ̀rọ̀ nípa àwọn àwọn ọ̀nà àwọn àpẹẹrẹ táàgbọ̀n àpéyàn nífẹ̀ẹ́ anabi wa muhammad sallallahu alaihi wasallam hmm. so lónìí gẹ́gẹ́ bí àwọn sheikh ṣe sọ alugolowu ìṣe àṣejù níbi ìfẹ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam so kò sí iyèméjì ń bẹ pé eléyìí ṣẹlẹ̀ hmm. kò ṣe bẹ̀rẹ̀ àwọn ìjọ tó ti kọjá lọ náà àwọn bàní israel àwọn náà ń ṣàṣejù níbi ẹ̀sìn wọn hmm. so nínú àwọn àṣejù wọn òun náà ni àwọn yahudi àwọn jew wọ́n pe ozeir wọ́n pe lọ́mọ Ọlọ́run hmm. wọ́n ní ozeiru wọ́n lọ́mọ Ọlọ́run so inú àṣejù wọn. ọ̀rọ̀ ti nà sọ́ra masihu ibn Allah. nínú àṣejù òun náà ni àwọn táwọn náà tún pe anabi isa tí wọ́n ní jésù lọ́mọ ọlọ́run hmm. àbí tí wọ́n ní mẹ́ta lọ́kan hmm. nínú àṣejù ni. Hmm. ọlọ́run ọba àlekẹ́lá wa sọ fáwa pé ọlọ́run ọba àlekẹ́lá wa ní yálà kitab látẹ̀gbọ́n fi dín nìkan ẹ̀yin tá a fún ní tíra ẹ bá ti fún yín ní tíra tí ó ga ìdí yín. Hmm, dáta kò ló fi ìdí yín kùn. ẹ má kọjá àlàndì ẹ̀sìn yín. sàǹgbé tí yóò bá ní tí ó ga ìdí yàn èyàn lè máa hmm. èyàn lè máa ṣàṣe jù ló lè máa ṣàṣe tó a ti fún yín ní tí ó ga ìdí yín ẹ má ṣàṣe jù bí ẹ̀sìn yín àti nàṣọ́ra. Hmm. so wá bí ọlọ́run ti wá bá wọn wí yìí ẹ ibà nàbì sọ fún wa nbí kan pé làtẹ̀tẹ̀ bẹ̀ ọ̀nà làtẹ̀tẹ̀ ọ̀nà sáré náà máa ń ká nà ẹ fẹ́ máa ṣe kí ni ẹ máa ṣe fọlọ́fọlọ́ hmm. ẹ máa kọ́ sí àwọn tí wọ́n ti kọjá hmm. síwájú yín wọ́n bá ti ń gbẹ́sẹ̀ kan ní gbẹ́sẹ̀ ń tẹ̀lé so hmm. irú ẹ̀ náà ni báwọn eléyìí náà ti ṣàṣejù bẹ́ẹ̀ náà ni àárí àwọn nínú àwọn tí wọ́n fẹ́ ànábì sallallahu alaihi wasallam náà nínú Islam táwọn náà ṣe kí ni táwọn náà ṣe àṣejù so káwá lè mọ nǹkan tí káfí lè mọ̀ pé kí náà ń pè láṣejù gan òun náà lè léyìn ká kọjá ibi tí wọ́n ní ká dó sí àṣejù náà àti ètò òun náà ní ká má dé bẹ́ẹ̀ ìtọ́nà ọba àlekẹ́ ọlọ́gbà òun náà ni dédé ibi tó náà dó sí gan òun náà ni alwasatiyya ee ọlọ́run ọba àlekẹ́ ọlá ní ká dó láàrin gbùngbùn ni mm. ká má sí kínni. ó mọ wàsàtí ó tún wá lọ́lọ́run ọba àlekẹ́ ọlá pè wá. kuntum ummatin ukhrijat linnas wa kadhalika ja'alnakum ummatan wasata. so mm. ọlọ́run ọba àlekẹ́ ọlá ṣe wá níjọ àárín gbùngbùn ni. nínú àwọn àpẹẹrẹ àṣejù kábẹ̀ láti bẹ̀yẹn ẹ̀rí pé ní ìjọ tá a ṣe wé program gbẹ̀yìn asáré rush pé nítorí kábà àròpá lè mú gbogbo ẹni ààrí mú. náà nínú àwọn ìtò ga jù àbí ìtò gbajúmọ̀ jù hmm. nínú àwọn àṣejù nípa ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam tí máa ń ṣẹlẹ̀ láwùjọ tó ti bẹ̀rẹ̀ ti pẹ́ òun náà ni àṣejù ìmọ̀sáyé ọjọ́ bíi ànábì sallallahu alaihi wasallam. so a sọ fún wa pé ìmọ̀sáyé ọjọ́ bíi ànábì sallallahu alaihi wasallam yìí kò sí lára ẹ̀sìn kò sí lára ẹ̀sìn islam lásìkò tọ́lọ́run sọ ẹ̀sìn kalifa nabi hmm. lásìkò tá nabi sallallahu alayhi wa sallam tí ọlọ́run ní sọ fún nabi pé ó fún ní òdùnnú wípé a ti pé ẹ̀sìn yín fún yín al-yawma akmaltu lakum dinakum ẹ̀rí ọlọ́run bá àlekíọ́lá nǹkan mẹ́ta lọ́nà bá àlekíọ́lá ló fi rìnlẹ̀ fún wa ń bẹ̀ al-yawma akmaltu lakum dinakum lónìí mo ṣégini mo pẹ́ ẹ̀sìn fún yín wa hmm. atmamtu alaykum ni'mati mo sì parí ìdẹ̀ra mi lẹ́yìn lórí wa raditu lakumul ìsìláàmà náà mo sì yọ́nú sí ìsìláàmù lẹ́sìn fún yín. sẹ́rí gbogbo lásìkò tí ọlọ́run bá àlekíọ́lá tó kéde orí ńlá láì afa hmm. Umar ibn al radiyallahu anhu wọn lásìkò àràfà ni hmm. lásìkò yẹn Hmm. débi pé àwọn yahudi gan wọ́n tún ju owó ọjọ́ yẹn hmm. dípé tó wáyé pàwọ́ yahudi ni ayà yìí bá wà nù ẹnu kíra wa ni a mú ọjọ́ yẹn ní ọjọ́ ọdún ni hmm. Umaru ní bẹ́ẹ̀ ni lóòótọ́ ọjọ́ ọdún náà ló jẹ́ fáwa. so kí la fẹ́ lò ń bẹ́ẹ̀ òun náà ni pé lásìkò yìí tọ́lọ̀ ń pé ẹ̀sìn kò sí nǹkan pé mọ̀lídìí ń gbà kò sí nǹkan pé mọ̀lídìí ń gbà. wọ́n sì nífẹ̀ẹ́ ànábì ju gbogbo wa lọ ìfẹ́ tòótọ́ ẹ sàn pé ìfẹ́ ànábì mi ọ̀pọ̀ fẹ́ ànábì láwùjọ wa ìfẹ́ ń tẹ́lẹ̀ mi ò jẹ ni o. Ah. muhammadu ah, ìfẹ́ alásàlátù ẹ̀yà àwọn ẹ̀yà alásàlátù ẹ̀ múgbà alásàlátù ẹ̀yà yorùbá ànábì káwọn gbọ́ mọ̀dínà. ìfẹ́ ń tó ń kálukú jẹ lélẹ́yìn o. ìfẹ́ táwọn sàbí ànábì àwọn lè fi ara gba kúfà ànábì. wọn ah, ò lè ṣe o. wọn ò lè ṣe wọn lè ṣe ìtọ́kàlùkù jẹ lọ́kàlùkù wa tó bá ti di pé nǹkan bá bò lọ yá mi báyìí ó họ ni o. <laughs> yóò ọmọ rẹ káàkiri. ọmọ kẹ ó ń gán fúnra rẹ lọ́wọ́ kọ́ wá bí ó ṣe yẹ ṣé bọ̀ ara rẹ̀. <laughs> so anabi sallallahu alayhi wa sallam so gbàtà nàbí tọ́lọ̀ fi sọ ayé kàlífà nàbí tá a fẹ́ lóun bẹ́ẹ̀ ni pé kò sí maulid ẹni ìṣẹ́rí kíní kan wá ń bẹ táwọn afáàmọ́ ń pàkíyèsí wa sí hmm, pé gbogbo tó bá ti ní sábàbí hmm. tó nǹkan yóò fi ṣẹlẹ̀ hmm. nígbà yà nẹ́bí okùnfà rẹ̀ wà kò sí nǹkan tó lè kọ́ di pé kí nǹkan má ṣẹlẹ̀ nǹkan wá ṣẹlẹ̀ ká mọ̀ pé kò sínú ẹ̀sìn kò yẹ kó ṣẹlẹ̀ ni kò sínú ṣẹ̀ríà ni ìwẹ̀ náà ni mọ́lúdì sẹ́wọ̀n pé mọ́lúdì nísìnyí tá à ń sọ yìí nísìnyí ní tá à ń má àsìkò tá à ń má kìyẹn tá à ń sọ pé ó wà nǹkan tó ṣẹlẹ̀ tó ti wà ní tó bá nàbí náà wọ́n bí ó sì wà ó sì wà ànábì sì ń bẹ láyé ńgbà wọn. kò sí mọ́ ní òkú wọn sí. kò sí sí nǹkan tó lè kọ́ di àwọn mi ò sọ pé ogun ni pé ànábì ò ráyè ńgbà ogun pọ̀ àwọn sàbẹ̀ ń kọ́ gbàtà nàbí lọ hmm. gbàtà yìí tún gbà wọn. Abubakar wa Umaru wa abasa ò wá sí abasa ò sí kò sí umaru dé umaru usman ò sí ali rọ́bì allah ani kò sí muawiya ò sí gbogbo asan ò sí asan ò kọ́ ọ̀hún ò sí mọ́mọ́lì kí ni ò sí madina ọ̀hún ò sí madina ẹ̀dá kan ní ibi tán ti bí anabi nù ní àwọn àwọn tó jẹ́ pé wọ́n gbajúmọ̀ pẹ̀lú pé wọ́n máa ń wá gbogbo kí ni sunna anabi táwọn ó ṣe kí ni káwọn láti ṣe hmm. àwọn ìyàwó anabi tó yẹ pé hmm. àwọn náà tó tún lékele kan síbẹ̀síbẹ̀ náà àwọn náà ṣe kíni ààrá kọ́lẹ̀. wọn ò ṣe ọjọ́ bí ọkọ wọn. bẹ́ẹ̀ wọn ti ẹ̀ mọ ti ń jẹ́ bẹ́ẹ̀ pé mọ́wúlídù nàbí mm. ẹni ẹ fún wọn láti àìmẹ́ǹtì àwọn tí wọ́n ń ṣe <laughs> ẹni kò lẹ́bùn tẹ́ ló tẹ́gbẹ̀ kalẹ̀. ẹ̀bùn ẹ̀bùn bẹ. ẹ̀bùn bẹ bẹ́ẹ̀ ni pé kálọ̀ lè wá hadisi kan wá tán ti wá dákọ̀ gbólóhùn maulidi nabi. hadisi wa o hmm? hadisi wa o. ọ̀dà ẹ̀yẹ́ wúra. àbújá wọ́n ti <laughs> ọ̀sán àbá nàbí sallallahu alaihi wasallam àbíbẹ́gbẹ̀bù ni. ẹ̀dá ẹ̀dá kan ẹ̀jẹ̀ ká wò. ẹ̀jẹ̀ ń ka fún yín náà ẹ̀jẹ̀ ń ka náà pàtàkì bàlábì ikú ìwọ̀jì sí ọ̀kẹ́ sí fi jọjọ́ bí mi nà. ẹ̀dá ṣé kò sí yàtọ̀ láàrin ààwẹ̀ àtọdún ni. ìjọsìn kan náà méjèèjì. ìjọsìn kan ní eh. àmọ́jọ́sìn tó yà <laughs> ó yà ṣé kò yàtọ̀ síra wa ọ̀dà ẹja béèrè lọ́wọ́ ara wa àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí nìsín hmm. ǹjẹ́ tó bá dijọ́ idu hmm. inú kí ni ìdájọ́ agbáwọ̀ ọjọ́ ọdún. haramu nínú islam. nínú eh. islam so anabi ẹ wá sọ fún wa pàdé mi gbà rẹ monday tó fi jọ monday eh, monday òun i pé ẹ tún so látara wọ́n ṣe lèmi kọ́ wọ́n ṣe lèmi sí mi wọ́n. tọ́ mo ní kí n máa ra yín sí ẹ. Ah, oh, àjọ lọ́wọ́ sí àjọ máa wọ́n sọ. àwọn náà bóyá wọ́n gbọ́ wọ́n gbọ́ ẹ̀hẹ̀ ká máa gbọ́. so a jẹ́ pé hmm. téèyàn bá léèyàn fẹ́ kọ́ sí anabi sallallahu alaihi wasallam gangan òun náà ni pé ìjọ mọ́ndé táwọn ibi lóun máa ń gbààwẹ̀ ìyẹn hmm. máa wá gbààwẹ̀ ìjọ mọ́ndé òun náà láàárín táwọn alùsùn náà máa ń ṣe àmọ́ ìjọ mọ́ndé àwọn náà máa ń ṣe é ewu tó wá ní ìdá tó ń ṣe fún un àti ìjùnú hmm. sórí monday tẹ́ ń ṣe òun hmm. ẹ máa gba monday òun látara pé fi ń kọ́ sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam pé anabi máa gbàwẹ̀ lọ́jọ́ monday so hmm. àmọ́káwá máa láǹ sáyẹyẹ àwọn gan fi mọ̀ níbi ibi ayẹyẹ ọjọ́ mólídì yẹn gan pé kíní yẹn náà rí bákan n tó bá jẹ́ ẹ̀sìn fún gbogbo àgbáyé lájọ máa ṣe é ibi ìrìnsì àjọ ń kásí kan jáde àwẹ àjọ ń gbára sí kan ìyá ẹlẹ́ni kan alùsùnà kan jáde níṣẹ́ kó ní bòlá àtàwẹ́ jẹ́ alùsùnà kan jáde níṣẹ́ ní ìdílù fitiri rárá o ẹ gbọ́dọ̀ kí iye báyìí àbí ìdílù àti torí pé nítorí pé nǹkan yẹn lẹ́rìí ni hmm. ibi tó ti yẹ kẹ́yìn náà fura nù àwọn Yorùbá máa sọ pé kéèyàn ti bì sáná kí èso oògùn kí èso oògùn ẹ̀yin náà ti bi wàhálà sí awuyewuye lórí mólídì ẹ̀yin náà ronú wò pé kí ni ìbá nípìnlẹ̀ ni kò yẹ ká mọ̀ fà á tó báyìí bọ̀dọ̀ ìfẹ́ ànábì nípa. so ìfẹ́ ànábì yìí sáà wá ní ju àwọn ẹni àná lọ ni torí àwọn kankan bẹ tó yẹ pé tá a bá fẹ́ claim ẹ̀ á tún dáràn sí ara lọ́rùn hmm. hmm? tá a bá fẹ́ claim ẹ̀ kí ìfẹ́ ànábì là wá ní á padà mọ́ wá lídìí àwa lọ síbi pé kọ́lá àti ẹnìkan tó sọ hmm. tó ní àwọn alùsùnà ó ní ó jẹ́ sọ́dí pé àwọn tàbí òun gan ó ní wọn ò nífẹ̀ẹ́ ànábì tó ni lójú kásìmọ̀ lídìí ní wọn kéèyàn tó máa fi kéèyàn tó máa ṣe kí ni kéèyàn máa hmm. kẹ́fín hmm. kéèyàn máa fi ẹ̀sùn àìnífẹ́ ànábì kan àwọn tàbí ànábì pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ṣe yẹn so látara di eléyìí àdádálẹ̀. ara àṣejù ni. ee àṣejù ni hmm. àṣejù ni so nínú àṣejù tá a kà fún. ẹ ẹ ṣe àwọn àgbẹ̀ fẹ́ bá yín fi kankan kun ni mo rí ìjẹ́ sọ yín sí ẹ mi tí a sọ fún àná ní ànábì sọ̀tàn náà lásìkò ẹ̀ kò sí khairul quruni qarni kò sí màá fún màá lẹ́yìn ìlú náà kò sí màá túmọ̀ rẹ̀ nínú ìlú náà kò sí kò ah. sí. lẹ́yìn ọgọ́rùn-ún ọdún ẹlẹ́ẹ̀kẹrin eh, òun náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dáadáa dálẹ̀ rẹ̀ hmm. àwọn tí wọ́n dá ah, Mádínà kọ́ àwọn tí wọ́n dáadáa dálẹ̀ rẹ̀ ní Mákà kọ́. ló ń bọ́ ọmọ bẹ́ẹ̀ ìgbà pé eh? àwọn ìṣẹ̀ṣẹ̀ náà Mákà wọn bì sí nínú tó ti wá fi ṣe ìṣẹ̀mí ó ṣẹ̀mí Mákà ó ṣẹ̀mí Mádínà ṣé bẹ́ẹ̀ ló ti pilẹ̀. rárá kò sí tó jọ lásìkò tá à ń sọ yìí nàìjíríà kọ́. mo kàwé àwọn nàìjíríà ìbá mú kọrẹ ni o. <laughs> Eh? ibo nàìjíríà wà ń gbà nǹkan. Ah, ó lè sáré wà Sudan. <laughs> so Sudan misira àti wà dá dá lè rè lè. àwọn tó wá dá lè eh, àwọn tó wá dá lè àwọn ṣíà ni wọ́n dá lè àwọn ṣíà àwọn tó jẹ́ pé fatimiyun àwọn tí wọ́n ń ṣépè lábúbákà tí wọ́n ń ṣépè lé umar eh? tí wọ́n ń pè wọ́n ń pè wọ́n lọ́mọ náà wọ́n ń ṣépè lé eh, usman mm. eh, àwọn tí wọ́n sọ pé kùránì ta gbé lọ́wọ́ yìí nísìnyí pé ẹbu ni pé wọ́n ti kò pé wọ́n padà gbé ìtó pé wá tó bá padà yá àwọn tó jẹ́ pé ah. tó wá wà ní ṣòro mọ̀ sọ pé mọ́dàdì ya hussein hussein wàá ràn wá lọ́wọ́ hussein wàá ràn wá lọ́wọ́ so àwọn tó jẹ́ pé wọ́n gbà pé gbogbo lẹ́lẹ̀ tá à ń ti ń kírun yìí wulẹ̀ wa ilẹ̀ tí ò mọ́ ni ilẹ̀ kábàlá ló mọ́ òun náà fi máa mú òkúta kan tó bá mú aláti bẹ̀ òun náà mọ̀ fún kan àbíkáfò òkúta mm. síwájú so àwọn yìí náà wá gbé mòlídìí mm. wa ṣé ẹ káwọn náà wò náà kì í ṣerú àwọn ètò ẹ̀ka jọ̀nà sáwọn yìí ń ju ẹni tó fẹ́ràn ànábì ìyá wọn bèèrè lọ́wọ́ ànábì pé tara ànábì nífẹ̀ẹ́ sí jù mm. ànábì ní ìyàwó Aisha wọn nínú àwọn ọkùnrin kọ́ oní bàbá rẹ̀ Abubakar ẹwà ní rárá pé ẹni tá ànábì nífẹ̀ẹ́ sí jù ẹni oníranú ni ẹni kẹfìrí ni hmm. ọmọ ìyàwó ànábì míì ọtún jẹ́ ọmọ Umaru Hafsọ àwọn yìí náà kí ni wọn. láwọn tá yọnu sí àwọn àwọn sì gbà sì hmm. so ẹ pé aburú hmm. gan gan tó fún yẹn lásán gan kéèyàn wò pé gan nítorí pé a sì ń pọ̀ mọ́ wọn èèyàn sì yàn pọ̀ mọ́ ń tàṣà bá rẹ̀ kọ́mí látara pé kíni látara pé ẹ tẹ̀lé wọn níbi nǹkan tí wọ́n gbé wá nínú àwọn àṣejù hmm. nípa ìfẹ́ ànábì sallallahu alayhi wa sallam hmm. òun náà ni ká máa fi ọlá ànábì tọrọ ká máa sọ pé eh, eh, bìjáhì nàbí àbí hmm. àbí ká máa sọ pé ọlọ́run mọ́sá ọlá ànábì kí n ṣe nǹkan báyìí fún ọlọ́run ṣe nǹkan báyìí fún mi nínú àwọn àṣejù wa. Eh, nǹkan tó wà ń bẹ̀ ní tó burú ń bẹ̀ òun náà ni pé kò sí èméjì ń bẹ̀ pé anabi sallallahu alayhi wa sallam anabi lọ́la anabi lọ́la ọlá rẹ̀ sì pọ̀ so àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni hmm. àmọ́ gẹ́gẹ́ bá a sọ fún wa pé àwọn nǹkan wọ̀nyí ẹ̀sìn ni hmm. àfi kárẹ́ rí táàfì segin ni táàfì hmm. ẹ̀rí jẹ́mi só lórí pé nǹkan yìí ó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn ààrẹ rí fún un pé àwọn sàábẹ̀ ànábì wọn a máa fọlá ànábì tọrọ anabi sallallahu alayhi wa sallam òun náà máa ń tọ́ka wọn pé àwọn nǹkan tẹ́ lè fi tọrọ ní yálà káànábì ó sọ directly hmm. àbí káànábì ó sọ ìtàn hmm. nípa nǹkan yẹn kó sì má takò hmm. a máa wá gbọ́ yí pé ẹ̀hìn àti pé nítorí ẹ̀ lè fi tọ́ ni gẹ́gẹ́ bí ìfi iṣẹ́ dáadáa kéèyàn bá ṣe tó bá dáyàn lójú lọ́dọ̀ ọlọ́run kéèyàn wá fi tọrọ lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run wọlá kí ló nífẹ̀ẹ́ alẹ́ wa kù tó wáyé kó bá nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́ <laughs> tó wáyé kó nífẹ̀ẹ́ rẹ̀ tó kàn pàpẹ́ rẹ̀ ni kò ní jẹ́ fún ọ so bọ̀ kì í ṣe pé kàn wá irú eléyìí náà nísìnyí ẹlòmíì máa ní ó wá kó ní tànàbì nìkan o hmm. tànàbì lásán kátó wá di pé ẹlòmíì padà wá gbé wá ó wá di pé ọ̀fọlá ṣéwù kan hmm. ẹ̀fẹ́ kọ́lá àwọn míì bẹ tó jẹ́ pé wọ́n ha ọkọ̀ àwọn àwọn àgbàlagbà tán ti lọ wọ́n máa wá da wọ́n máa pè lẹ́kọ̀ọ́ kan tó wá fẹ́ sàdúrà fún yẹn pé ah, ọlọ́mọṣà gbàdúrà rẹ hmm. ọlọ́mọṣà wọlá bàbá wa kìnnì kan ọlọ́mọṣà lágbájá eh, ọlọ́mọṣà wa kìnnì kan yóò ti há òun kan tó pọ̀ gbúrú àwọn nǹkan wọ̀nyí tí ò bá lẹ́tọ̀ fún anabi sallallahu alaihi wasallam min babi awla kò lẹ́tọ̀ fẹ́ lómìnà. so àtàwọn eh, màláíkà àwọn màláíkà àní mm. fún àwọn màláíkà àní fún wọn bẹ́ẹ̀ lọ́n. ó kọ́ lọ́n láàfin. ó kọ́ lọ́n láàmà fi bẹ́ẹ̀ lọ́n. Mm. ẹ ló wo àwọn àdúrà anabi sallallahu alaihi wasallam. anabi mm. kọ́ wa bá a ṣe máa lo kọ́ lọ́n láti fi ṣe àtẹ̀gùn sọ́dọ̀ lọ́n. يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين أديك أكوكو تيو كولون سواجو يا حي يا قيوم أكورو يولون تقول راهم إليه نسي أتبناني وبتاتي كوروين tàwa fẹ́ béèrè nǹkan á rí pé nǹkan yóò ti ṣe kíni yóò ti ṣe nǹkan fún wa so anabi kọ́ wa ní gbogbo àwọn náà eré sí ẹ mọ̀ rí inú àwọn àdúrà anabi sallallahu alaihi wasallam àmọ́ ká wá sọ pé ẹ mo fọwọ́ mo fi kí ẹni yẹn fẹ́ fọlá anabi sallallahu alayhi wa sallam tọrọ eléyìí ò ní àkọọ́lẹ̀ kò sì lẹ́rìí kankan àfi téèyàn bá fẹ́ máa mú àtàrí màtàrí ló kù hmm, àtàrí màtàrí pé nígbà kan báyìí ṣebí kíní kan wá sí báyìí àbọ̀yìn wá bá nàbí hmm. ẹni wá sí kíní kan hmm. àtàrí màtàrí ni àtàrí màtàrí ni. ọlọ́ bá kọ́ yín wá kọ́ lé kí ó torí àdéhùn lọ́wọ́. tọ bó ṣe rí nù. náà nínú àwọn nínú àwọn àṣejù nípa anabi muhammad sallallahu alayhi wa sallam mm. tá a mẹ́nuba níjẹ̀jọ́ náà mm. òun náà ni kéèyàn gbé anabi kọjá ipò tọ́lọ́wọ́n bá àdìkẹ́ ọlá gbé sí. kí ni ipò anabi. Eh, ipò anabi ẹrú ọlọ́run ni òṣìṣẹ́ ọlọ́run ni tí anabi náà ti pẹ̀lú ọ̀run ní àmà ana abdun. Mm. wa rasuluhu pé ẹrú ọlọ́run lókùn mm. ọlọ́run bá àlekẹ́lá tún fi hàn lẹ́nu Al-Qur'ani gan pé ìlànà bí sọ fún wọn pé èèyàn bí alábàárà bíi tí ń lè mí náà o mm. tí wọ́n máa ròyìn ànábì pé tánábì bá rìn ògìgí méjì ní máa ní tánábì bá rìn ẹsẹ̀ méjì ní máa ń gbélé ẹ̀kan náà ah, ah. táwa sọ ànábì di ẹ̀bọ̀ra ni àsọdá ìjànú ni. bàṣà ló ń lé ìsàkàlì bàṣà rì Eh. <laughs> Eh, sínú ayé àwọn náà ló wá. fún bàbá rẹ̀ ti máa sọ nù ó ní báṣàrún aláìsí sọ́nà òun báṣàrún lẹ́sàkàlùbáṣà. so nínú àwọn tó fi àtọ̀ sí báṣàrún náà ni pé kó fẹsẹ̀ méjì nínú ìka ìmọ̀ gbẹ́sẹ̀ méjì lẹ́ẹ̀kan náà ah, láì sí pé wọ́n lẹ́tẹ̀ láì so tó. <laughs> ẹ wo àwọn nǹkan àwọn nǹkan mi tó yẹ kẹ́lẹ́ fi ilẹ̀ fún yẹn yóò sì máa jábùkù yóò sì máa jábùkù hmm. eh, kọ́lá àwọn ẹlòmíràn ìpè ilé ó lanu. <laughs> àwọn abúlágbà tí ìdìbò bá tẹ̀lé yìí tí wọ́n tẹ̀lé jù yìí lẹ́kọ́ bá tẹ̀lé àìsàn lọ. Ah. kò sì sọ fún abẹ́ hmm. so wúrọ̀ àwọn nǹkan yẹn lóòótọ́ wọn làwọn fẹ́ fìfẹ́ ànábì hàn náà ni hmm, àmọ́ kò àbùkù ní padà ń já sí so ẹ jẹ́ ká dúró lórí àwọn nǹkan tó bá ṣe kí ni hmm. àwọn nǹkan tó bá rinlẹ̀ nínú àwọn àti àwọn fi ń gbà níṣẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam à nítorí pé àáfà yìí lẹ̀ fún ìbéèrè bóyá ká lọ síbi àwọn àlìjàfà hmm. àwọn nǹkan tí ó mọ túmọ̀ pé èèyàn gọ̀ sànàbì hmm. tí ẹ̀kú tí bàbá sọ pé ọgọ̀ túmọ̀ rẹ̀ náà ni pé èèyàn ò tó yẹ kéèyàn ó hmm. èèyàn ṣe ó kù díẹ̀ káàtó so alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn ó jìnnà sí albọ́dọ̀ àni sunnati báàpì náà. Hmm. so kéèyàn jìnnà sí sunnah nabi sallallahu alayhi wa sallam ní báàtìnà nínú ẹ̀mí gan hmm. so eléyìí ọ̀nà wo ni máa ń gbà ọ̀nà wo làwọn yẹn máa ń gbà láti ṣe hmm. òun náà ni pé káwọn èèyàn ó máa mọ̀ pé èèyàn máa ń fi ẹ̀sìn yẹn jọ tànàbì sallallahu alayhi wa sallam pé mutaba'atu rasul kí wọn tá a máa ń ṣe inú ẹ̀sìn wa yìí o kéèyàn ó máa fi ṣe kí ni kéèyàn ó gbìyànjú láti máa fi jọ ànábì kání rẹ̀ yìí bó ṣe ń kì bí ta ni oníbi títà anabi sallallahu alayhi wa sallam àwẹ̀ rẹ̀ bí títà ni gbogbo ìbádà wa káfí kọ́ọ̀tì anabi sallallahu alayhi wa sallam so eléyìí àwọn èèyàn jìnnà sí i hmm. láwùjọ. wọ́n sọ ìjọsìn di àádá. wọ́n sọ di àádá wọ́n sọ di àládá. Hmm. so débi pé ẹlòmíín bẹ tẹ bá sọ pé ẹlòmíín ti pé ẹ yà sára ẹ wò sí kí yóò abú ẹni pé èmi ni kí n sára ẹ bí ti ń kírun. ah ìyẹn ó sì ti ń kírun. kẹ́kẹ́ bí ọ kẹ́kẹ́ bí ọ. <laughs> ìrántí ti ń kí bẹ́ẹ̀ ni tó bá sì sàrà rẹ̀ ó lè mọ́ màá kí gan ó lè mọ́ jọta anábì sallallahu alaihi wasallam ẹlòmíràn máa tayá kan ẹlòmíràn máa tayá kan mọ́tàṣá ó lè ní sí ẹ́ so. ìyá sọ máa ń kí nǹkan tó máa wùjọ lérí wọn. lérí wọn àbíkó máa wò yán yàn yán. gúngúngún gbé <laughs> síbẹ̀ kò ní sọjá kò ní <laughs> sọ̀rọ̀ so gbogbo àwọn nǹkan yìí nìsín nínú àwọn ìjìnà sí súnà ni mm. so mùsùlùmí gbọ́dọ̀ gbogbo tí mùsùlùmí bá ń ṣe inú ẹ̀sìn nítorí gbọ́dọ̀ máa fi sùn òun náà ni pé kóun fi jọta nàbí sallallahu alayhi wa sallam ṣe inú àwọn tó tún jẹ́ ìwọ̀n gọ̀sá nàbí sallallahu alayhi wa sallam òun náà ni al-bu'du an sunnatihi zahira kéèyàn tún jìnà sí súnà nàbí sallallahu alayhi wa sallam ṣe pé yìí inú ló yín wa kéèyàn tún wá jìnà sí níta ní táwọn èèyàn fojú rí so gẹ́gẹ́ bí àwọn tánàbí làkàlẹ̀ fún wa ní lánàá hmm. bá a ṣe máa jẹun anabi hmm. hmm. sallallahu alẹ́ kọ́ pé sálílá mm. ọkùnrin mi máa yẹlẹ ẹyẹ ṣe bismillah kó tó jẹun mm. wàhálà yín pọ̀ ẹ̀rọ kan máa jẹun sójà rẹ ní ìlú ìmọ̀lá yìí ọkùnrin bí ẹ̀mí ni ànábì ni máa jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ kí wọ́n máa jẹ kó máa jẹ ah, ah, kó náà jẹ ní yóò <laughs> eh, máa jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ hmm, ànábì sọ wàhálà ọwọ́ ọ̀tún la fi ń jẹun hmm. so ẹlòmíì ní ti báyìí alákọ̀wé hmm. eh, yóò wá mú ọmọ ọbẹ̀ lọ́wọ́ ọmọ fọ́ọ̀kù lọ́wọ́ so ọwọ́ ọwọ́ òsì ọwọ́ ọ̀tún ni màá fi kọ́ tiẹ̀ yóò àmọ́ fọwọ́ sí gbé sẹ́nu ilé ah, ìkú díẹ̀ káàtó o tẹ̀lé sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam. ẹlú wa kọ̀wé hmm. kò ní wò wọ́n gbọ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò kọ̀wé rí yóò kọ̀wé yóò sara kọ̀wé yóò sara kọ̀wé. Hmm. Hmm, torí pé ìwé ò ní ká gọ̀. kò ní ká gọ̀. ó ní kéèyàn tún ní kéèyàn nílà káyìí ní kéèyàn jìnnà dénú. kéèyàn jìnnà dénú nípa ó sì jẹ nǹkan nísìnyí kò kọ̀wé. bẹ́ẹ̀ owó tẹ fi kọ̀wé ni bọ́ọ̀ náà fi kọ́ agbọ́n. àní kò mọ́ lò àní kò mọ́ mu fọ́ọ̀kù lọ́wọ́ àní mọ́ mọ́ bẹ̀ lọ́wọ́ àmọ́wọ́ tún lè jọ mọ́ fi lọ ẹnu rẹ̀ kọ́lá ló bí o bá débi pé ẹ tó ń bọ̀ oúnjẹ ń lọ́wọ́ yà ní nítorí pé ọwọ́ yìí o ti yí kinní kan ni so owó sì máa fi mú mi so eléyìí náà nǹkan tí o bójú mu ni. ara àti ìbọ̀ pẹ̀lú súnà nàbí sallallahu alaihi wasallam ara ẹ̀ náà lélẹ́yìn náà wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níbi aṣọ wíwọ̀ aṣọ wíwọ̀ kí ẹ̀yìn kọkùnrin ó wọ sọ kó tún ṣe kí ni kó máa gbálẹ̀ ó wọ ṣòkòtò mm-hmm. ẹlòmíì wọn bá ara sọ wọn tún rán ibi tí ó kì bẹ́ẹ̀ ṣe sí fún un yóò mm-hmm. tún bá ara ẹ̀ rí i pé yóò wọnú abẹ́ ẹsẹ̀ rẹ̀ báyìí láìsí obìnrin Peter, tá a gbọ́dọ̀ lé yìí tẹ̀ bẹ́ẹ̀ ni ó wọ̀ <laughs> eh, láì sobìnrin hmm. ẹ wá máa wá kàtí tí ó dé báwọn èèyàn eh, tọ́mọ arábìnrin tó ń wá wọ jìlìbáàbù tó wá wọlé wọn wá tako súnà nàbì sì ní pé aṣọ ọkùnrin aṣọ ọkùnrin kọ́ máa gbẹ́gbẹ́ kọ́ máa kọjá kókó tẹ̀ hmm. hmm. aṣọ obìnrin kò ń kalẹ̀ kò kalẹ̀ kò wọlé. so tàbá wàá rómìnì títí ẹ kalẹ̀ tó bá wọlé ẹ rí i pé kí ni ẹ pé wọ́n máa tako sẹ́ni kí nìkan tó wà máa ń jọ mí lójú hmm. ẹ mọ̀ ra obìnrin míì tí wọn ò wọ jìlìbáàbù ó lè rán kaba hmm. ó lè rán aṣọ kan tí ó fá gbàgẹ̀rẹ̀ hmm. báyìí tí ẹgbẹ́ ẹ̀ ní rẹ́sẹ̀ yóò máa kalẹ̀ wọn ò ní kọ̀ndẹ́mẹ̀ láéláé nítorí pé kì í ṣe ìjáàbù lọ́wọ́ kì í ṣe jìlìbáàbù lọ́wọ́ torí pé ó rán sọ ó kàn rán sọ ń gbàgẹ̀rẹ̀ lásán ìsì ń kalẹ̀ mo sì ní kọ̀ndé ẹ̀mẹ̀ kó ṣe kalẹ̀ àwọn tó bá jẹ́ pé ìjáàbù ló kíjáàbù kalẹ̀ báyìí ìbẹ̀lẹ̀ ti mọ̀ pé ẹni hmm. wọ́n ní sọ̀rọ̀. Hmm, ara ìsòmùgọ̀ pẹ̀lú súnà ànábì ni hmm. kí o máa ní ìkórira fún súnà ànábì sallallahu alaihi wasallam so inú ẹ̀ òun náà ni pé àwọn nàwáfíìl àwọn àwọn àfi ìdáná bíi sallallahu alaihi wasallam tánà bí mo wá fún wa gbàtà bá kí àwọn àrùn ọ̀kẹ́tàn ọ̀wátì ẹ̀yìn ká gbìyànjú. èyí tó jọra yẹn gan tọ agbọ̀n bá gbá túláàsì nípa bẹ́ẹ̀ ló ń wọ́n nípa. so eléyìí inú àwọn ìwò mùgọ̀sá nàbí sallallahu alaihi wasallam ni. so bákan náà nínú ẹ̀ òun náà ni kéèyàn máa kéèyàn máa dá hadithi padà hmm. fún ànàbí sallallahu alaihi ee bẹ́ẹ̀ ni irungba náà ń bẹ lára rẹ̀ irungba ń bẹ lára rẹ̀ lára súnà tó hàn ni tó jẹ́ pé ìsomugọ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam òun náà ni kéèyàn máa yọ abẹ́ sínúgbà rẹ̀ lọ́kùnrin wa yọ bíléèdì yóò wá họ ẹlòmíì bẹ jọjọ tó wá ṣe wàláì jọ jimá rẹ. ẹni máa ń hún yàrá yóò ṣe sọ́kọ́ láti wá láti wá rà tí bá hún eh. kó máa hún eh. kó máa fọwọ́ ṣe ṣe àkọlé hún kò lè bó lè àhún yàmọ́ tí tó hmm. hmm. hmm. ń tó bá tó táìmù tán máa pé fa <laughs> tẹ́ wá dá lóhùn tẹ́ fọ́ ha báyìí tẹ́ ẹ báyìí yóò tó gbá ah, ní dá mi kò bá ní fún yín mọ́ rárá wàláhí máa hun mi ni wàláhí ó wù mí kí náà dárúgba sí bẹ́ẹ̀ ni ìdárúgba sí gan kìí ṣe pé inú àwọn súnà inú àwọn nǹkan tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ní tánàbí sallallahu alaihi wasallam tó wá dé bá tó ń ṣe kíni tó tó wá nítorí pé ànábì ní inú àwọn àpẹẹrẹ táwọn fi mọ ọkùnrin hmm. pé ọkùnrin lélẹ́yìn alhamdulillahi hmm. lẹ́rí bẹ́ẹ̀ ni ọpẹ́ fọba tí ó ṣe ọkùnrin lọ́ṣọ̀ọ́ pẹ̀lú kíni pẹ̀lú orúngbọ̀n ọ̀rọ̀ kan bẹ ìkáyà hmm. kan bẹ tọ́mọ sọ tí mo ń pa hmm. <laughs> ó fọ́ ni hmm. àmọ́ obi òdodo náà ni wọ́n ní ọmọ kékeré kan sunkún wọ́n á bẹ̀rẹ̀ sí sunkún nígbà tí ẹnìkan wá gbé ẹnì jẹ́ni tó nírun gbọ̀ngàn ṣùgbọ́n tí wá gbé bẹ́ẹ̀ni tí wá gbé pé kó fi dákẹ́ kó sì tún bú ẹkún sínú ẹnìkan wá gbà òun ò nírun gbọ̀n ọwá gbà ọwá gbé ọwá dákẹ́ ní <laughs> wọ́n sọ pé àyínúgbọ̀n ẹ̀dẹ̀rọ̀ ni àyínúgbọ̀n mi ò dẹ́rù bá pé ó rò pé ó <laughs> bìnrin ni ọ́ <laughs> nítorí pé ò ní ó rò pé <laughs> ni ó sẹ́wọ̀n pé ó ìlú obìnrin obìnrin ní ìwọ ọkùnrin ìwọ́n wà àrùngbà tí ó mọ̀ kọ́lá ṣẹ̀rí à ní bóbìnrin bá nírùngbà kó fa kó ń bẹ́ tó bá ní tí ó fi sí gan tí ò fi ní wù mọ́ tó fi kó ìmáàmù ẹ̀rọ àgbẹ̀ ẹ̀yẹ jáde dáadáa ah. àwọn òpá jọ jí màmá kó tó lè ṣe wútúbà yóò kọ́kọ́ ṣe jára yóò ṣe jára yóò fanugbọn tí ó máa dán subhanallah so ilé yìí náà nú àwọn jàfáwò ni mm. tamati wa kí ló fẹ́ so kí ló fẹ́ ok káti ó tó fún wa gan kan nígbà tó máa ń ròyìn ànábì fún wa pé ànábì ní òun gan-an ó ti pọ̀ gan-an Hmm. èyí náà tó fún ọ náà kí wọn náà fi fi gbà rẹ lẹ hmm. kátó wá sọ pé ànábì tó wá wá ó ṣe léyìn lórí ẹ fún wa hmm, ànábì pa wá láti ẹ pé àáfò lè hà ṣàbójúkò fún ọgbọ̀n rẹ ọkàn hálìfù yahudi wọ́n jìnnà má jọ àwọn yahudi àwọn yahudi náà máa ń fa àrùn gbọ̀dọ̀ dànù mú sí so eléyìí nínú àwọn ìwò òmùgọ̀sá nàbí sallallahu alaihi wasallam ni kéèyàn máa ṣe kíni kéèyàn máa fa àrùn kódà nígbà tí wọn bá fẹ́ yan tí wọn wọ́n ní tabarẹ́ ni tí àwọn afáà ní tabarẹ́ tí kò mọ̀jú fatia lọ ó sì máa ń súra kéékèèké mm. ẹgẹ́ ti báwọn nísìn ó sì dúró tí ó ní ìrùngbọ̀n tó ṣe èyí dáadáa awárẹ́ nìkan òun á bó gbóngbọ́n rẹ̀ ó sì á kúrá mm. ní ẹni ìyí òun ẹ̀ tì síwájú èyí tó mọ̀jú fatia tí ọ̀sán súnà bẹ́lá rẹ̀ òun ẹ̀ tì síwájú mm. ẹ̀rá pẹ̀rẹ̀ báwọn. ìwọ náà ẹ̀yin náà sì mọ̀ láwùjọ èyí tẹ bá dé àwùjọ ibi táwùjọ bá dúró déédéé tán bá ti rọ́kùnrin tó ní ìrùngbọ̀n ó lè wá padà disappoint wọn o mm. <laughs> pẹ̀lú nǹkan mi tó bá ṣe o mm. bọ̀ owó ti kọ́kọ́ rí iná pé ah, ah àwọn ní àwọn ní súnà lélẹ̀ wọ́n bá ti rí ọtán rí ọ tó bórun gbọ̀n tó dàbí ọlọ́nkọ́ bá ṣe dáadáa fún ìmáàmù kan mm. hmm? ìmáàmù nígbà tí ó bẹ́ẹ̀ tó náà bẹ́ẹ̀ sí dànù gbọ̀n sí ọ ànánsì wa ni ẹ má gbọ́ àwọn tí ń dànù gbọ̀n sí o ó ní wọ́n tẹ̀lé àná lẹ́bi oníṣẹ́ eléyìí tí mo ṣe èmi tẹ́ rí mo ṣe farun gbà yìí kò dáa kò bójú mu ìtànà ló ti ànánsì kéṣe súnà hmm so kó tó di pé àwọn náà padà wá sí kíni máa ń yẹn padà wá àwọn náà wá padà fínú gbalẹ́lẹ́ bó ṣe kó rí nù so bó ṣe kó rí nù àmì àmì ibi tí a ti ní mọ́tì lọ apàdà hmm. débẹ̀ náà hmm. òun náà ni pé àwọn àdìsí tó lálàáfíà látọ̀dà nàbí sallallahu alaihi wasallam kéèyàn máa ṣe kíni kéèyàn máa takò hmm. kéèyàn dá padà bí a àdìsí àgbà wọlé tí wàá lè rí tó fi gbà wọlé ó ní ó takò sáyẹ́nsì Mm-hmm. Hmm. ní pé ó ká aláfa sáyẹ́ǹsì bí sáyẹ́ǹsì fi hàn lẹ̀ ó yàtọ̀ sí hmm. ẹlòmíì ó sọ pé nítorí pé kò bá gbà mu hmm. kò bá àsìkò tá a wà yìí mu kẹ̀ wá sọ pé kẹ̀ wá sọ pé tí ànábi ni tí ẹ̀sìn bá balẹ̀ kìíní ẹ̀ wá fi sin wọ́ ọ̀gbẹ́ ha onígbàgbà wọn tako wọn tako láì mọ iye ọdún sáyẹ́ǹsì padà wá dé sáyẹ́ǹsì padà wá ọ padà wá sàlàyé fún wa pé ìkíyà ń bẹ nù yẹ ẹsìn sí wọn tó jẹ pé tó bá fi lè wọ ìkànnì fi ń gbárùn hmm. ìkànnì bẹ ó ní apààrùn hmm. tó jẹ pé hmm. tó bá fi lè wọ báyìí àrùn eléyìí ó ti pa nǹkan yẹn wọn bá dákẹ́ tí sáyẹnsì ò bá wá dé ńkọ́ bó o sì ti gbìnì bó o sì takú jálẹ̀ tó ní gba níta nàbì sallallahu alaihi wasallam níta nàbì muwanu bákan náà ẹlòmíì máa takò nǹkan míì pé kò rọrùn àtàlọ́ àlọ́ rọrùn fún láti máa ṣerú nǹkan yìí kọ́dà ẹlòmíì ń bẹ tó jẹ́ pé mùkábàrà ni òun ò ní kankan o hmm. ó kàn ní kíni ìgbéraga ni hmm. ìgbéraga lásán hmm. tó bá mẹ́lẹ̀ wá kọ́dà ìgbéraga ọmọ bẹ́ẹ̀ lómi débi pé yóò sì tún máa jábọ́ ó lè má dìtì kan wá ẹgbọ́n tán ló sọ gbàdé bá túbọ̀ ẹ̀kan pé kò tiẹ̀ tún gbọ́ yìí gan kò túmọ̀ túmọ̀ rẹ̀ gan ní Yorùbá. ìkan <laughs> mi ní tú abájọ àjọwá ẹgbẹ́ tó ń tú yìí lóòótọ́ àyọ̀ ta kó lóòótọ́ àdéhùn ni òun ní sòrò ń bi àgbọ́yẹ̀ kò gbọ́ nǹkan yẹn yìí so wúrọ àwọn àdánwò sí inú àwọn ìwò mọ̀gòkòlá ànábì sallallahu alaihi wasallam inú ẹ̀ òun náà ní kéèyàn ó ṣe kíni òun náà ní kéèyàn ó fi kéèyàn ó pa ìtàngbèsè ayé ànábì tì sí rọ́ọ̀tún nàbì kéèyàn wá fi kíni tẹ pàtì kẹ wá mọ lọ parọ́ rẹ̀ pẹ̀lú àwọn àwọn kan tẹ́ mọ̀ pẹ̀lú àwọn eh, àwọn heroes eh, àwọn heroes àwọn philosopher hmm, eh, ni wọ́n mọ̀ wá ka ìtàn wọn ẹlòmíràn tó bá ń tà sí mọ̀ ní kí àtàbákà wọn jọ wà ní. bẹ́ẹ̀ni wọn àwọn jọ wà ní gari hìrọ kọlọ ọmọ tó bá bí lónìí tó máa ń kéwú tó máa ń mọ àti àti nkọ kéèyàn wá dé lónìí kó ní hmm. Felix Nola kò sí pé hmm. àwọn kẹfẹ rí hmm. ẹ dákun. ara jàfáwù. ara ìwòǹgbọ̀ pẹ̀lú ànábì ni Ọlọ́run sọ nǹkan fún ọ anabi sọ nínú mm. hadith rẹ̀ mm. abubakar ìsànjẹ wà ń bẹ òun náà nàárẹ̀ tiẹ̀ tó wá ní òun kọ́ sẹ́yìn pé òun gọ ni. wà á lè gbó kọ àwọn mùsùlùmí. kún bẹ́ẹ̀ ni mm. so eléyìí náà nínú àwọn kíni inú àwọn ìwà àgọ́ ní sáà anabi sallallahu alaihi wasallam àwa mùsùlùmí ó yẹ ká mọ̀ nípa ìtàn anabi sallallahu alaihi wasallam ní àwọn ọ̀nà láwọn ìtàn tó lálàáfíà nípa anabi sallallahu alaihi wasallam ó yẹ ká mọ̀ fi kọ́ mọ́ wa láti kékeré ká mọ̀ bóla anábì ṣe ṣègbésí ayé láti kékeré hmm. báwo ló ṣe lò pẹ̀lú nígbà tó wà mọ́kà hmm. nígbà tó ń bá Khadija ṣiṣẹ́ hmm. báwo náà ṣe pàdé ara wọn pẹ̀lú Khadija bóla anábì ṣe bẹ̀rẹ̀ bóla ṣe dòjíṣẹ́ eh, ọdún mélòó anábì ló lu mọ́kà báwo la ara maka ṣe gba mẹ́sẹ̀gì rẹ̀ kí ni ìròyìn ara maka fún anabi bọ́ọ̀nà sí ìròyìn anabi sallallahu alaihi wasallam sọ́dọ̀ kí islam tó dé òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí anú àwọn nǹkan tó yẹ ká mọ̀ ni. so ẹ rí i pé ntọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi rọ́pò rẹ̀ òun náà ni àwọn tán tí ò wúlò àwọn tán tí ò wúlò àwọn tán Russia àwọn tán Persia hmm. àwọn tán guinea burúkọ rẹ àwọn Faris òun làwọn yóò máa òun náà gbé káàkiri hmm. so eléyìí náà ní wà mú gọ̀kọ́ láà nàbí sallallahu alayhi wa alihi wa sallam ni so bákan náà nínú àwọn ìwà mú gọ̀kọ́ láà nàbí sallallahu alayhi wa sallam òun náà ni kéèyàn ó àwọn tí wọ́n jẹ́ alùsùnà hmm. tí wọ́n tẹ̀lé sùnà nàbí sallallahu alayhi wa sallam kéèyàn yàn wọn lódì kéèyàn kórìíra wọn àbí kí o máa fi wọ́n ṣe yẹ̀yẹ́. ẹ̀ńtọ́ àwọn tí ń tẹ̀lé súnà nábì hmm. súnà nábì là ń tẹ̀lé pẹ̀lú nǹkan tá à ń ṣe yìí kí èèyàn máa wá sí gíní kí èèyàn wá kórìíra wọn wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ kórìíra wọn wọ́n fi nígbà mìíràn àwọn onírúgbà yẹ́wó kẹ́ àwọn ṣòkòtò sófésófé hmm, wọ́n máa wá eríṣiríṣi hmm. wọ́n máa sọ nípa wọn eléyìí náà inú ìwà ọmọọgọ ni pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam fọ́bùn ni àìpọ́n ànábì sallallahu alaihi wasallam lé òun náà nírú ẹ̀ ẹ rí i pé nínú àwùjọ wa ìmọ̀ mápèjúwe kan wa nínú àwùjọ wa nílẹ̀ Yorùbá wa yìí tí ọmọ kékeré bá ṣe nǹkan tó wá ní ta ló ní ta ló ní o débẹ̀ wá ní bàbá alágbájá ni a sì ṣe nílẹ̀ a sì filẹ̀ látara pé a fi ọ̀wọ̀ kọ́dà a lè má lọ béèrè má gan kí sẹ́yìn lẹ́ni ṣe àfọ̀wọ́wẹ́ ni ọ̀nà àwa rí yàn tí ó dànù gbà sí ewu lè sọ́jà mo sún ànábì ni o wá fi ogbó ànábì pé sún ànábì ni síbẹ̀síbẹ̀ náà o sá dúró gbọ̀dọ̀ fa ni o wá fi àjẹ́ lórí ẹ̀ àbúrò mi tó lo jìlbáàbù wá ní súnà ni pé àwọn ìyàwó ànábì wọ́n sì máa ń lónú àbádẹ́bì sí náà lónú tí wọ́n sàlàyé fún ọ ní ara ní kò ní fàyèjì pé wọ́n dìde. bẹ́ẹ̀ ni hmm. pé à fẹ́ fọmọ yìí lẹ̀ hmm. àwọn ewu ọjà ògbàgbé lílẹ̀ àwọn. àwọn ewu ọjà ògbàgbé lílẹ̀ àwọn. <laughs> olùtàlẹ́bì rí <laughs> ọlọ́pàá gan tó sọ fún un ọlọ́pàá tó sọ wà sí eh, ah. ẹ ẹbẹ̀rẹ̀ yẹn lé eh, ẹbẹ̀rẹ̀ kìí ṣe ọjọ́ tẹ́gbẹ́ wá bí. àwọn ewọ àwọn ewọ nílé àwọn hmm. subhanallah so irú àwọn kan wọ̀nyí náà nínú àwọn kíni nínú àwọn ìwò òmùgọ̀ pẹ̀lú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ni eh, ká máa fi àwọn tí ń ṣe sunna ká máa fi wọ́n sí yẹ̀yẹ́ a sì máa nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń tẹ̀lé àwọn akọrin hmm ẹ̀rì àwọn tó ń tẹ̀lé àwọn akọrin tó ń tẹ̀lé àwọn oníjó ẹ bá rí i tó múra bá kan wọ́n máa rí wọn pé ah, àwọn eléyìí àwọn tó lajú nù ń hmm. ṣe ọ̀làjú lélẹ́yìn àbí ìdíjú hmm. wọ́n díjú ojú wọn dì ní. Hmm. so bákan náà nínú àwọn ìwòǹgọ̀sá ànábì sallallahu alaihi wasallam òun náà ní ká mú àpọ́nlékùn bí ọ̀rọ̀ ànábì àpọ́nlé tí máa ń bẹ lára nǹkan tó yẹ pé tá a bá gbọ́ pé lọ́kọ́jà sọ báyìí tá tara pé hmm. eh, kó má wá sí fọ́rọ̀ anabi hmm. sallallahu alayhi wa sallam hmm. nínú àwọn ìwò mọ̀gọ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam so náà ló fà ní òbísọ̀ pé ní bàlá anabi sọ báyìí pé ẹlòmíì ò tiẹ̀ ní kò tiẹ̀ ní kò tiẹ̀ ní gbígbà tí ẹnìkan fẹ́ sọ̀rọ̀ kankan so eléyìí náà nínú àwọn ìwò mọ̀gọ̀ sí anabi sallallahu alayhi wa sallam ní haiba tó wà lára ọ̀rọ̀ anabi ṣe pé táwọn sàbí bá gbọ́ ibi anabi sallallahu alayhi wa sallam pé wọ́n ní kọ́lá rasulullah báyìí wọ́n wọ́n ta wùyàn ni pé ẹ anabi sọ ọ̀rọ̀ anabi náà fẹ́ sọ yìí so eléyìí náà nínú wò mú gọ́sọ́ anabi sallallahu alaihi wasallam ká máa sọ̀rọ̀ anabi ká máa sikini ká máa tara àbí ká máa ní ọ̀wọ̀ fọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam musa hmm. àtàlàyé fún wa níjọ́ program tó kọjá ipe ayatollah ọba àlekí ọlá ní la tarfa'u aswatakum fawqa sawti nàbí ẹ má máa jẹ́ kó wọn máa ga lórí wọn anabi sallallahu alaihi wasallam hmm àwọn sàbí ànábì lójú ayé ànábì hmm. wọ́n ń lo ayé yẹn wọ́n sì ń lò lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam náà kébí ni wọ́n ti ń sọ̀rọ̀ ànábì èèyàn máa ń ṣe kíni èèyàn máa dákẹ́ ni ẹ dákẹ́ ni tọrọ ànábì sallallahu alaihi wasallam bíbà tí èèyàn bíbà tí ànábì ń sọ̀rọ̀ lójú yàn náà lè yóò ṣe kíni òun náà lè yóò fara balẹ̀ tó ní wo mùgọ́sá ànábì sallallahu alaihi wasallam òun náà ni ká má máa kí ni àwọn ohun ẹ̀sà tọ́lọ́wọ́ bá lékẹ́ láti fáà nàbí sallallahu alaihi wasallam hmm. àwọn kàtọ́ ìsọ̀ nàbí àìmọ́ àwọn ẹ̀sà nàbí sallallahu alaihi wasallam òun náà ní mú ẹlòmíì tó jẹ́ pé yóò máa tayọ àlàǹbí òfin ẹ̀sìn hmm. ẹlòmíì ní sẹ́ kọ́ fẹ́yàwó twenty ọdún hmm, ṣéwù lòun ó fẹ́ eighteen ó fẹ́ ogbẹ̀ yóò wá fẹ̀jọ́ wọn á ní kí ló dé yóò wá ní àwọn ìlàfẹ́ kí ni kókó rẹ̀ nígbà tí o mọ àwọn nǹkan tó jẹ́ ẹ̀sà fún ànábì àwọn hmm. sallallahu alaihi wasallam mọ̀gọ́lù náà ká má mọ àwọn nǹkan tó jẹ́ ẹ̀sà fún ànábì sallallahu alaihi wasallam òun náà ló fà á tó jẹ́ pé mùrídìmí náà àfáà ó sin wọ́tá <laughs> <laughs> yóò sì gómìnà yóò sì gómìn sí wọn yóò sì gbèsè rí àbáríkàrí wọn máa sàràlá lọ́wọ́ yóò sì sáré máa fowó yóò sì máa fowó ráwà bá ń bí omi àlọ́lá àbáàrí ó fẹ́ ha kí ní báyìí fẹ́ tu ìgbẹ́rẹ́ báyìí yóò yá mm. ṣùgbọ́n àwọn kan yìí tó ẹgbẹ́ yẹn bá mọ àwọn kàṣọ iṣu ànábì ni ẹ mọ̀ pé mm. irú àwọn kan yìí tá a bá tiẹ̀ rí lọ́dọ̀ ànábì a mọ̀ pé ànábì nìkan náà lọ́lọ́run ọba àlekẹ́lá sí kínni ó nìkan lọ́lọ́run ọba àlekẹ́lá yọ̀ǹda rẹ̀ fún. Mm. bákan náà kéèyàn ó pa ìmọ̀ sọ̀tàlá tó fà ànábì tì lọ́mọ adọ́kọ̀ ànábì ẹnu rẹ̀ wo òlè sọ pé sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀ẹ́n lọ́wọ́ nílé sàràtúfà ànábì lójúmọ́ gẹ́gẹ́ bí ànábì sallallahu alayhi wa sallam fi kọ́ wa pé èèyàn máa ń sàràtúfà ànábì lẹ́ẹ̀mẹ̀wá nínú àwọn àsìkáàrù àárọ̀ nínú àwọn àsìkáàrù rọ̀lẹ́ nígbà tó bá wà lórí irun rẹ̀ náà ẹ̀ẹ́n wájú ah, bákan náà nínú àwọn ìwà òǹkọ̀gbà láàrin nàbí sallallahu alaihi wasallam hmm. òun náà ni kéèyàn máa mọ iye àwọn sàábé kí n má mọ iye àwọn sàábé kí n má mọ iye àwọn sàábé hmm. àwọn sàábé kọ́ ló ń lò ń disrespect. kí n má sàáyé yìí lọ sí eh. ilé ìtújú òpólẹ̀. náà kí n wá sọ ìtúrí àtàrà sàábé wọn sì pàtàkì púpọ̀. ó sì pàtàkì púpọ̀. ẹ ti ń tàbùkù àwọn sàábé. bẹ́ẹ̀ ẹ ń tàbùkù. ẹ ń tàbùkù ànábì. ànábì sallallahu alaihi wasallam. Eh? ìfẹ́ olówó alo nísà ànábì sallallahu alaihi wasallam tó wà ní pán àwọn sàábé rẹ̀ lé. ẹsẹ̀ tó má ti ẹ̀ fi ṣe ọ̀gbìn òléwòtà ànábì mọ́ wọn la. Hmm tí a ah, wọ́n sì wà pẹ̀lú ànábì o wọ́n sì dó tí ànábì o tó eh, kò tí ẹ yé mi ìbólé <laughs> eh, kí á lèdè ọ̀sẹ̀ tàbí ṣe kí ìbólé ti pàdé eh, ìwọ̀n tó ń kí ta ló mú wa ìbólé ti ẹ̀ ti pàdé gan àwọn tó ń gbà ta ló mú wa fún ọ ti mọ̀ ọdún wo ni wọ́n ti kú tí wọ́n fi á ní wọ́n sí ọ so ó túmọ̀ pé bí àti yẹ pé èèyàn máa ti ń ṣe ni èèyàn máa ti ń ṣe ni tajẹ́ ìmáàmù central mosque darul hadith ìsàlẹ̀ osero state ìsàlẹ̀ kókó ní ọjà ìgbọ̀rọ̀ ní ìlọrin àwọn àgbọ̀n látàárọ̀ wọ́n bá wá sọ̀rọ̀ nípa ìníṣẹ́ anábì sallallahu alaihi wasallam pé láàrin àṣẹ ètò àtàṣejù pé kí nìdájọ́ méjì wọn ti jó yíwa nítorí pé méjì ò dáa ẹni tí wọ́n mú gọ̀ kò ní débi tí ń lọ àbí bẹ́ẹ̀ fẹ́ wí ni. bẹ́ẹ̀ ẹni tí ìsàtẹjọ ó kọjá bí ọ̀dọ̀ <laughs> méjì náà ni ò da èyí tó ṣe ní kò jẹ́wọ̀n tó wọ́n sí yọ bí àlùmọ́ alábi sọ̀rọ̀ sọ̀rọ̀ náà sì ti wá pé ó mọ̀ tán wọ́n sàpọ̀ àwọn ti wá ní ó mọ̀ tó lóore jù pé wọ́n tó wọ́n sí náà máa wà gbogbo iṣẹ́ wọn àbí Allah subhanahu wa ta'ala tí ó kà kún àwọn tó nífẹ̀ẹ́ alábi sọ̀rọ̀ mú zero ó zero ká kú lérè ah, zero táwọn afẹ́pẹ́ wọlé alẹ́ zero pèsè zero 07031501256 07031501256 five zero one two five six naam ẹ bá ń gbé yìí naam salaam aleykum. aleykum salaam wa rahmatulah wa barakatu. naam ṣeun àmín. ẹni tàbá sálámọ́ ẹni ká mọ̀ sàkàlà tún náà àwọn àyíjẹ́ ìgbìmọ̀ ń sàtàlá tí fàánàbí sallallahu alaihi wasallam lérí ọ̀hún hmm. òun náà nígbà tẹ bá parí tàṣáhùrù tá a mọ̀ sí àtáyá ẹ̀ń sí àtáyá tán gbára ẹwà fàṣàlátù lé hmm. àṣàlátù lẹ́sì fi lé ṣàlátù ibrahimiyya na allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim so àsàlátù tánàbí sallallahu alaihi wasallam kọ́ àwọn sàábẹ́ ni mm. tutu láàsì sí ni kéèyàn ṣe gíní kéèyàn ṣe é lérí wọn mm. ẹni tí ò bá mọ̀ kọlọ̀ lè kọ́ mm. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ok ok. mẹ́ta mẹ́ta làgbẹ́lá tó pẹ́ fún wa ní ni pé ká ṣe àbá àwọn olówó kan ní dandan ṣe àkọ́kọ́ ní pé jẹ́ àjùmọ́dá tí ló ṣe tó wọ́n tó pè ní wọ́n tó fi lọ sí àjì kí wọ́n gba àṣókí ń nígbà tó rẹ̀ lọ́mọ gbòòrò òkè àfẹ́ ìgbà yìí lọ fún ní bí wọ́n láti tọ́lọ̀

kọ́dà àwọn afáàjẹ́ kó yé wa pé súnà tó mú akada hmm. súnà tó kápá ni torí hmm. pé anabi sallallahu alayhi wa sallam anabi hmm. ò fi ti káfílẹ̀ tó fi jáde láyé anabi ń ṣe bẹ́ẹ̀ni anabi ń ṣe ìtìká anabi wá ṣe ìtìká àwọn ìyàwó anabi tún wá sọ pé lẹ́yìn bàtà anabi lọ tán gan àwọn ìyàwó náà tún ṣe gíní àwọn tó tún ṣe ìtìká fìlẹ̀ anabi sallallahu alayhi wa sallam níbo láti wá ṣe àlẹ́ ìtìká mọ́sálásí tí wọ́n ti ń kí jàmá òun náà láti máa ṣe mọ́sálásí náà ti ń kíjímà gbèsè hmm. pé ẹ lè ráyè kíjímà hmm. ẹ sì ráyè kíjímà ọdún jáde kó mọ́sálásí pé mo fẹ́ lọ hmm. kírun so mọ́sálásí àti máa ṣe é nù ṣe wàá rà mọ́sálásí tó lóore jù ànábì ti júwe fún wa mọ́sálásí àkọ́kọ́ tó lóore jù náà ni haram tó wà ní maka èyí tó tẹ̀lé oní mọ́sálásí ànábì ní madina èyí tó tẹ̀lé oní ànábì eh, masjid al-aqsa ní jerusalem sẹ́ẹ̀rí tó bá ti yẹ lẹ́yìn àwọn eléyìí gbogbo àwọn mọ́sálásí bá kankan náà ni bákan ní mọ́sálásí wọ́n ti wá lẹ́yìn. gbogbo afárasì lówó tá a fi lọ mọ́ká. tá a fi lọ mọ́ká. Mm. so ẹni tí ò bá lọ mọ́ká tí ò bá lọ mọ́ká kó lọ lé segin ni kó lọ mọ́sálásí mm. kan so mm. mọ́sálásí kan wà á lọ́lá jù kan lọ. kí wọ́n nígbà náà mọ́sálásí kan lòún lọ mọ́sálásí òkè kan eréke kan mọ́sálásí jọ̀hún eh, eh. eh, eré ìgbà tó àbára ìlọ mọ́ká náà àwọn ìlọ mọ́sálásí jọ̀hún irọ́ ni wọ́n ń tàn yín ni o kò sí yàtọ̀ láàrin mọ́sálásí ìjọ̀hún àdúgbò àbọ̀ àti mọ́sálásí bákan kan náà ni gbogbo ẹ̀ hmm. bẹ́ẹ̀ wọn ò ní á lòkè kan lẹ́yìn òkè àràfá wọ́n á ní olòkè sóbí olòkè súnà òkè súnà hmm. òkè lágòǹdó òkè gíní hmm. kan ẹ wá sọ pé ẹ fẹ́ lọ ń bẹ̀ àdádálẹ̀ ni àdádálẹ̀ ni. ara àṣomùgọ̀ kan lọ́wọ́ ànábì ah, náà. bẹ́ẹ̀ ni àtúntò ah, ìgbà tí ànábì sallallahu alaihi wasallam júwe ìjọsìn láràfá fún apá gún àràfá wọ́n wá ń mú òkè kan lù tíyín náà hmm. wọ́n náà wá nígbà náà yẹn tún lè lòkè báyìí náà ẹ tún wá lọ kókọ yín síbẹ̀ ẹ mọ̀ yẹn náà fìlà ń bẹ̀ ó hmm, hmm. tún wá máa pàdé pẹ̀lú àwọn ẹlòmíín náà ń bẹ̀ sípò àwọn náà tún wá ṣe nǹkan ẹ̀sìn míì. àmìwí náà ló ṣe ìmọ̀mù. ló ṣe ìmọ̀mù níbẹ̀ gbogbo àwọn nǹkan yẹn àdádálẹ̀ nú ẹ̀sìn ni ó àwọn náà máa rí kó lọ bí gbìyànjú ó lórí òkè wọ́n ní ẹ mú mi wá wọ́n ní ẹ mẹ́ja wá wọ́n ní ẹ mú mi níkan gbogbo eréṣiríṣi. wọ́n kọ́pì ẹ̀ ni wọ́n kọ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mi hmm. so wọ́n sì ní àwọn kọfí kọ́bí hmm. ẹja dúró tiwa náà tó wa ká mójútó ẹ̀sìn wa so hmm. eléyìí nípa itikaf so wọ́n wá ní Lailatul Qadr wọ́n ṣe yìí wọ́n ní wọ́n ti wá ń lùlù wọ́n ṣe bẹ́ẹ̀ Lailatul Qadr o kọ́dà nìkan àná sì lánàá ti ń gbọ́ onídọ́wádìjọ Sunday ti ń bọ̀ onílé Lailatul Qadr tiwa ìjọ Sunday ti ń bọ̀ láàṣẹ ipe àmọ́ àárọ̀ <laughs> òun náà ní lẹ́yìn kọ́dí ti wá àárọ̀ láti so ẹ rí i pé Laylatul Qadri anabi sallallahu alayhi wa sallam anabi òní àfi sáyẹyẹ o Laylatul Qadri níta anabi ní a ṣe anabi ní ká wá òru Laylatul Qadri. ká wá ká wá kì í ṣe pé kó wá lọ́sàn-án kì í ṣe pé hmm. kẹ́ ẹ fi ṣe ayẹyẹ tẹ́ni kálukú mọ̀ wá léyàtú kọ́dì ni náà ní ìbẹ̀ lọ́dún hmm. léyàtú kọ́dì ibi tó bá ti ń parí kan náà ó ti ànáǹsì pé àwọn ah, mọ́mọ́ wa kíní ọlọ́la ní léyàtú kọ́dì tàwọn náà ah. àwọn ilé kíní kan ah, hmm. ara léyàtú kọ́dì rẹ̀ kan náà ni o wáyé àsìkò tó bá sì wáyé wọn kó ń bá wa lérí pa àjọsìn fọlọ́run ni kéde pa àmọ́ lulu àmọ́ jó àmọ́ sayẹyẹ hmm. àwọn èèyàn wa jáde wọn láwọn láìsùn léyàtú kọ́dì rẹ̀ àti tẹ́bílòfù tí wọ́n jimá gbẹ̀yìn bẹ́ẹ̀ ni inú àwọn àdádálẹ̀ tó máa ń ṣe òun náà ni pé nínú jimá gbẹ̀yìn wọ́n máa yan náfìlà kan tán pé náfìlà tó lè kàfàárọ̀ hmm. wọ́n ní náfìlà yóò pa ogun ẹ̀jẹ̀ táwọn ṣe náfìlà ló ìlú eh, so eléyìí náà nínú àdádálẹ̀ ni. Mm. Hmm láàmì mm, ìbéèrè tẹ béèrè ìbéèrè tó dáa ni kí ni wọn fún dábàá lóúnjẹ kò sí láì fi ń bẹ mm. tẹbá dé haram ẹ ra àwọn yẹlé ní haram ní maka ẹ rí wọn ní madina tó jẹ pé àwọn yẹn kàn fún wọn lóúnjẹ àmọ́ ibi tó ti fẹ́ tí ó ti fẹ́ ní pọblẹmù ni pé káwá pé ẹnìkan ní ń da yín ẹnìkan ló wá da yín pé mm. ìṣòro tó ní yìí o lọ́lẹ̀ ṣe sàárà fáwọn ẹ̀yẹlé mm. àbí lọ́lẹ̀ ṣe sàárà fáwọn àfọ ojú ọ̀nà àwúrẹ́bẹ tó yẹ mọ́ra <laughs> àwọn <laughs> àwọn àgùntàn tí máa ń fún akíní fún wọn tó bá ti jẹ́ pé wọ́n dá ọ ní ìṣòro ti wà ń bẹ̀ o mm. àmọ́ tó bá rí pé wọ́n kàn rí pé a ah, kàn fún wọn lóúnjẹ mm. rí pé gbogbo sí gbogbo tó bá ti nínú ti ń jẹun sí mm. tí ẹ̀ ń bá ṣe sàárà fún ó jẹ́ múmu ni àbí jíjẹ yóò gbà ládàá bẹ́ẹ̀ àwọn mọ̀jẹ̀ káwọn kan máa da ọ ní sàárà o tó bá jẹ́ pé wọ́n ń dá ọ ní sàárà ni ọ̀nà rẹ ti ń lọ díẹ̀díẹ̀ o kọ́lọ́n kó ṣàánú. àmín àmín zákùnlọ́kẹ́ ìwọ̀n. naam so. Uh, ọlọ́run bá dúpẹ́ fún yín. jazakumullahu khairan. ọlọ́run bá sẹ́ lẹ́sàn. àmín. jazakumullahu khairan. naam barakallahu àwọn afáwa tí à ń gbọ́ láti ìgbà yìí alọ́ ni sheikh ibrahim bin yusuf badmus uh, tí wọ́n jẹ́ afáwa kí òbúrẹ́rẹ́ tí ó kọ́ lé yìí mímọ́tà ẹ̀sìn àfá mímọ́tà ẹ̀sìn o <laughs> àfá mímọ́tà ọlọ́wọ́ àtẹ́lẹ́sàn ní ọmọ ya yín khalid bin ahmed bin abdullah alukalawi àti àfọwà muhammad eh, abdulwahid hasan eh, wo àjẹ́ndábí pẹ̀lúgbọ́n subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu